الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa atọrọ àlékún ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabiwa muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábì anabi àti gbogbo ẹni ó tẹ̀lé lánàá anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama olúwa o dákun ka àtẹ̀mí àtẹ̀yìn náà kúnnúrú àwọn tí ó ṣoríire báyìí ẹ dákun ẹ já sàmì ẹ dákun lẹ́nu bá wákàtí kan ó lé díẹ̀ tí ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó fi wáyé ohun tí atọ́kùn ètò Sheikh Abdulmumin wí ó dà pé kò tí ì rí bẹ́ẹ̀ a sì ń gbọ́ ariwo wọ́n sì ń ká kínní ìkalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti wí tí wọ́n gbọ́ lóríṣiríṣi ìlú míì náà ẹ dákun torí tọlọ́hún gbogbo eléyìí tí a bá gbọ́ náà ọlọ́run ó jẹ́ kó ṣe wá láǹfààní o. bó ti fẹ́ bó ti lè wù kí àsìkò náà kéré ma a gbọ́dọ̀ má tó bí ó ti tọ́ àti bó ti yẹ mo kí gbogbo àwọn àlùfáà mi àwọn bàbá mi tí wọ́n ń bẹ ní ìjókòó ọlọ́run kó járí wọn pẹ́ ọlọ́run ò ní jẹ́ máa padà sí aburú pàtàkì jùlọ mo kí àwọn bàbá mi àwọn àlùfáà mi fadilatu sheikh. aminu allahi ibrahim hafizahu allahu wara'a àwọn baba wa tí a fi ọ̀wọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn àwọn baba wa àwọn alhaji madina àtún kí wọn kú oríire kó ìta àti máa kí wọn. oríire yín ni fadilatu sheikh aminu ibrahim àti bọ̀tán yín ni. ká gbọ́ pé wọ́n pé èèyàn nílùú Ìlọrin bí yìí sí ọ̀rọ̀ sunna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ tawhidullahi azza wa jal àyọ̀ wá gba àwọn èèyàn kọ́dà àwọn tó ń dúró allahu akbar kabira allahu akbar wàláyà àti bọ̀tán dáadáa ni fún sheikh amin ibrahim ńìlọrin bíi afẹni tí ọba ṣàbòsí ló kù bá a ti kéré mọ yìí amọ̀gbà táwọn bàbá yìí tí wọ́n gbé e lọ́wọ́ ńgbà tó gbóná kò sóko tí wọn ò pè wọ́n mo wá kí n kú oríire bàbá lójú ayé yín náà alhamdulilayi àti bọ̀tán dáadáa náà sì ń sojú yín اللهم لك الحمد حمدا كثيرا مباركا فيه مصويلين جوني هذا بيان للناس هنا لا تنري لنينا أنك وما بين سنة káwọn èèyàn má rí bi jókòó wàláyé àwọn bàbá yìí lọ́lọ́run fi sọ ló kọ́ dáadáa nílùú tiwa o àmọ́ ti bòmí gbogbo àwọn tí ó wá ṣiṣẹ́ yìí bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa Sheikh Amin Ibrahim àti gbogbo àwọn al-ulama ar-rabbaniyun àti bọ̀tán yín bí ti ń dà yí àìní dáama ọlọ́run ní fi kàn yín ọlọ́run ní jẹ́ máa padà sí aburú abayin dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àsìsojú kòkòrò kọ́lọ́ mọ́sá já wa kéékèèké náà káwa náà láti bọ̀tán dáadáa mo fi eléyìí kí gbogbo àwọn bàbá bàbá àwọn àgbàlagbà tí wọ́n bẹ ń jókòó àsìkò nígbà mi ẹ dákun láti máa dárúkọ ọlọ́run ọba tí ẹ̀ ń bá dòwò pọ̀ ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ pàdánù tẹ́ ẹ pé ta ni ń pè wá kí làwọn ọmọ òun ó wí àwọn lọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ọpẹ́yìn náà lé o mo kí gbogbo ẹ̀yin ìyá wa náà ọlọ́run ní jẹ́ máa padà sí aburú irú bí báyìí lọ́lọ́run ó jẹ́ lè máa jókòó èyí tó lòdì sí irú jókòó báyìí ọlọ́run ní jẹ́ báwọn jókòó ẹ̀. tọ́píìkì ọ̀rọ̀ lónìí gẹ́gẹ́ bí gbogbo wa ti rí nínú pósítà tí wọ́n lẹ̀ káàkiri wọ́n ní who is God wọ́n wá túmọ̀ rẹ̀ ń Yorùbá wọ́n ní ta ni Ọlọ́run ọtí ẹ̀ da ngba ibi mo sọ̀rọ̀ dé yìí àwọn tó túmọ̀ rẹ̀ náà wọ́n dé yìí àwọn ẹnjìníà salamu <laughs> aleykum ẹnjìníà àtúnwá pé wọ́n tún ní kíni Ọlọ́run ibi tí lẹ́kítọ̀ ti bẹ̀rẹ̀ nù. Uh, ọlọ́run ta ni ọlọ́run ni ohun tí wọ́n gbà lérò pẹ̀lú àwa tá a bá rí kínni tá a ti ń pè kínni kínni tún wá lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ìtumọ̀ ẹ̀ ni pé kí làwọn èèyàn ń pè lọ́lọ́run tí è sọ lọ́run kí làwọn mi ń pè lọ́lọ́run tí è ṣe kínni tí è ṣe ọlọ́run gbogbo ẹ̀ ni wọ́n ní básìkò bá ṣe gbà wá mọ́ lónìí ká ṣàlàyé rẹ̀ àtọlọ́hún gidi àtọlọ́hún fẹ́ẹ̀kì ntí wọ́n gbà lérò nù níbi pósítà tààrí. Allah rọ́bù samawati wal ard ọlọ́run ọba ọba sánmà ọba alẹ̀ àti ntí ń bẹ láàrin méjèèjì àti ntí ń bẹ nù méjèèjì báwo lèmi ń rí ọlọ́run sí bó lọ́lọ́run rí lójú tèmi báwo lọ́lọ́run rí lójú tẹnìkọ̀ọ̀kan wa náà ẹ rí i pé ńlẹ̀ yorùbá wọn ní ibi èèyàn bá fi ọlọ́run rẹ̀ sí yọ bà ń bẹ ibo la fọ ọlọ́run sí ntàwé anẹ́sì ni a wá sọ lónìí nìyẹn ibo lẹ́nìkọ̀ọ̀kan wa ojú wo la fi ń wo ọlọ́run tá a bá ń sọ pé ọlọ́run ọlọ́run èdè èdè yorùbá là ń sọ àmọ́ ká padà síbi ìpìlẹ̀ lughatul qur'anil karim èdè tọ́lọ́wọ́n bá fi sọ al-qur'anil karim kalẹ̀ òun lè dé Lárúbáwá. Allahu lédè Lárúbáwá àbí ọlọ́run lédè Lárúbáwá a máa pe ọlọ́run ọba ní allah a tún máa pe ọlọ́run ọba ní arọ́bù àtàwọn oríṣiríṣi alasmẹ wasifaj àwọn ìròyìn àwọn orúkọ ńláńlá tọ́lọ́run jẹ́ àmọ́ gẹ́gẹ́ bí ètò tòní. mo rò ni chairman àwọn alága dáadáa irú alága báyìí lọ́lọ́run jẹ́mi ọmọ máa o Sheikh Abdulgani mo kí náà kú oríire alága hadha bayanu linnas alága ìjókòó atawhid ọlọ́run máa padà síbú. gẹ́gẹ́ báwọn alága ní nta bá rí dèmẹ́lẹ̀ ká máa dè wáàsí lásán kí tò ní o àti ti gbogbo oṣù tí ó máa ni àbí bẹ́ẹ̀ kọ́ aha kọ́dà rí i pé ńlọ́jẹ́kè mi náà bẹ́ẹ̀ ọba ṣe dánilẹ́kọ̀ọ́ ńgbọ́dọ̀ pé iṣẹ́ táwa ń ṣe ń jojúmọ́ náà nù á ti wá kọ́kọ́ pèpìà ká máa wá mú lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ibi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn lónìí òun ni pé tá a bá pe ọlọ́run ọba ní àrọ́bù àwọn olóyìnbó ń tu sí lord tá a la pè ní lord àwọn Yorùbá tu sí olúwa ká gbé e láti bẹ̀ yẹn kí ni concept olúwa lédè Yorùbá ni àbí lédè òyìnbó ni lọ́ọ̀dù àbí arọ́bù léde Lárúbáwá tó lọ́n fi sọ alukur'an kẹrìm kalẹ̀ oríṣi ìtumọ̀ mẹ́ta là á máa fún bàbá kọlọ́wọ́n ọba ní arọ́bù irú èyí tá à ń ké njojúmọ́ ni o alihamudulilahi rọ́bìl alamin eléyìí ni ó jẹ́ àmọ́ ìtumọ̀ ta ni ọlọ́run èyí tí pósítà bí gbogbo wa ni àkọ́kọ́ ni pé Lárúbáwá máa pe rọ́bù mi a bá ní lamẹ́yìn ni rọ́bù nǹkan báyìí ayé sọ́ọ̀hìbù ṣẹ́yì wà màlíkùhù ẹni ò ní nǹkan ẹni ò ní nǹkan Lárúbáwá máa pe ìdí ẹ̀ lẹ́ àfi máa gbọ́ ìtàn tó ti kọ́mọ̀ ntọ́pọ̀lọpọ̀ wa ti gbọ́ ni fẹ́ngbà táwọn kan fẹ́ kógun wọ̀lú Maka. wọn wá lọ kóra nkúmi baba baba anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìpè sóhun la gba maka ńgbà bá kọ kó nǹkan ní a sì wọn lẹnu tí wọn lọhùn wọn làwọn ò wọlé ọlọhùn kọmọ kpọrọ ra nkúmi nìkan kọ ìtàn tó gùn ni àmọkọ sásìkò káfi lọ tá à lọ wọn ní wa bá wọn bíi kí ó ní wọn bá òun kóra nǹkan mi tòun ọgbọ́n tá a láǹbọ̀ wá ṣe ni afẹ́ wa wúlé ọlọ́run oníkakóra nǹkan mi wá èwo lọ pàtàkì jù lójú rẹ̀ nu méjèèjì abdulmutalibi wa sọ fún wọn jọ náà pé a fa inna lil bayti rabban yahmi wa ana rabbul ibil wa ana rabbul ibili ẹ rí létẹlẹ fẹ wò wọn lahu rabbun òun náà lóluwa tiẹ bí ọba ma wò yín ràn ẹyin nu òun nu amẹ rí àwọn rànkúnmí tẹ kó yìí èmi lèmi ni wọn àṣetuma rọbù lédè Lárúbáwá ma túmọ̀ kínní sahibu shay'i wa maliku ẹni oní nǹkan ká ma fi làákàyè dé bẹ́ẹ̀ ta ló wà nǹkan àwọn béèrè tá a padà ma bira wa nù. No oní nǹkan a máa jẹ́ arọ́bù ẹ̀kejì lédè Lárúbáwá bákan náà tá a bá pé arọ́bù ayé asayidul mutaa asayidu alimutaa ẹni tí ó nìyàn tí ó ní nǹkan àmọ́ wà nípò kó pàṣẹ fún ni téèyàn ò sì má tẹ̀lé àṣẹ rẹ̀ kódà wọn lè pẹ̀lú rẹ̀ ní kíni ẹ̀rí eléyìí ń bẹ nú alukur'an karim bẹ́ẹ̀ yẹn bá wo suratu yusuf aya ogójì ó lé ẹyọ kan. قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه ربي النبي يوسف دجور قطاني ẹni tí ó jẹ́ ọ̀gá rẹ̀ nílùú Mísírì jọ́nà إنه ربي ẹni yìí o aláṣẹ òun ni tó wọn gbọ́dọ̀ mọtẹ láṣẹ rẹ ìtumọ̀ rọbù nìyẹn níbẹ̀ wọn ó di ìtumọ̀ mélòó ó di méjì arọbù àbí lord aboluwa nínú èdè Lárúbáwá tó lọ́n fi sọ alukur'an kẹrìm kalẹ̀ ìtumọ̀ kẹta tí máa mú wa ní almuslihu lishayi almudabbiru Al alimusilihu le seyi alimudabiru lahu ẹni tí ó ní nǹkan kódà kò sì sí nípò kó pàṣẹ fún ẹnìkan kó mú àṣẹ rẹ̀ ṣẹ àmọ́ wà nípò pé kíkiní yìí ọmọ bàjẹ́ òun ni ọmọ tún ṣe alimusilihu le ẹni tí ń tún nǹkan ṣe kọ́dà Lárúbáwá máa pẹ̀lú ẹ̀ ní kíni rọ́bù àwọn àlùfáà ní nínú lílo eléyìí nínú alukur'an kẹ́yìm òun láyé alukur'an tó ní wàrọ̀bá ibukumulati fi hujurikum arọ̀bá ibu jamu rọ̀bíba kíni wọ́n ń pè ń rọ̀bíba ọmọ tíyàwó ẹ níbí fún bàbá mi tó wá wa lọ́kọ. Larubawa gbàgbọ́ pé ẹ̀kọ́ mi tún nìyẹn kọ́dà bí ọ̀jọ́ ń tà ń sọ lónìí àmọ́ Al-Kùránì máa yà kì í ní lọ́nà tó dáa àsẹ́ni tí ìyàwó rẹ̀ gbé ọmọ kan wá lọ́kọ lọ́dọ̀ ẹ̀ ipò tí Al-Kùránì fẹ́ kọ́ wà lẹ́ni tí ọmọ ṣe kínni al-muslihu lish-shay'i tún ọmọ náà ṣe ni mọ̀pọ̀ ọmọ tiẹ̀ nìkan lọ́kàn ọ́ ìtumọ̀ kẹta nìyẹn nínú àwọn ọ̀nà tí ar máa mú wálé de larubawa mọlára ọkọ tá a máa pe ọlọ́run òun ni ká pe ọlọ́run ọba ní àlèlà àlèlà ká tó kú olórí rọ́bù yìí àwọn onímọ̀ máa wá sọ fún wa pé àti rọ́bù nítumẹ̀ ni ó ní nǹkan ni àtẹni tí ń pàṣẹ tá ń tẹ̀lé ni àtẹni tí ń tún nǹkan sí ni wọ́n ní láàyè júùsù kọ̀lẹ́tọ̀ọ́ ìtìláàkù rọ́bì bíi alifi wàlám ilà àlà rọ́bì sàmà wàtí wàlárùbọ̀. ara ta ni ọlọ́run nù. wọ́n ní gbogbo ẹni tá a bá wá fẹ́ pè ní rọ́bù láwọn ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tá a kà kalẹ̀ yìí á wà á tètè lẹ́ mọ̀ pé ntó ni ni o kò ní nǹkan mi o. ana rọ́bùl ebìlì èmi mú ní rànkúnmi èmi mú ní ilé yìí èmi mo ní mọ́tò yìí wọn là máa ká pé yẹn ní arọ́bù tí ò ní nídìí ká kọlifáì rẹ̀ pẹ̀lú nǹkan kan pé n tó ní ní ọ̀sẹ́ nìkan tó gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ àfọba tó ní nǹkan lóòótọ́ òun ló ní nǹkan tí ò ní pé kò ní débi báyìí gbogbo ẹni ọba ní nǹkan láyé yọ làálàá bi tó ní dé kọ́dà táwa náà máa sọ pé à agantara wa ni bàbá ọmọ yẹ ọmọ ah, tó bí àkọ́dà wa náà ma sọ pé ẹ bá kàn tàn wọn ni kálukú ma bí àlá ibi àlá wọn ma ìyẹn ni pé ta ni ọlọ́run àsẹ́ni tó ní nǹkan ní tòótọ́ ń pàtàkì tí ò ní làálà òun lọ́lọ́run ọba nìkan lẹ́yìn eléyìí ká bọ́ sórí alìlá ó kọ́ tá a tún máa pe ọlọ́run ọba ìtumọ̀ alìláhu léde Lárúbáwá lẹ́ẹ̀kan náà kódò ń pọ̀ díẹ̀ alára sọmara ìsì ẹ̀ ni inú àwọn alifa tó sọ eléyìí ní lẹ́kùnrẹ́rẹ́ à ń pè alifa kan ní Dr. Abubakar Muhammad Zakariya malabu ni o ti rántí Dr. Abubakar Zakari afa ńlá ni ní Bangladesh nínú tíra àwọn tí wọ́n pè ní ashirku filkadimi walhadith ìtumọ̀ méje làwọn mú wá fún bá a bá ń pè alìlá alìlá kí ni ìtumọ̀ rẹ̀ lédè Lárúbáwá àmọ́ ká fi tètè lọ bí tá à ń lọ ìtumọ̀ tó ni pé alìlá ay almaabud bá a bá pè nǹkan kan ní alìlá ìtumọ̀ ẹ̀ lẹni tá à ń ẹni tá a wá ń jọ́sìn fún yìí ẹ rí i pé oríṣiríṣi ẹ̀sìn lọ́wọ́ á wà wọ́n máa jọ́sìn fẹ́lòmíì bihaqqin wọ́n sì máa jọ́sìn fún nǹkan míì bighayri haqqin wọ́n máa sin ẹlòmíì tó pé a ah, ọlẹ́tọ̀ kí wọ́n sìn lóòótọ́ a sì ráwọn nǹkan míì táwọn èèyàn máa jọ́sìn fún tó ṣe pé wọn ò lẹ́tọ̀ọ́ ká jọ́sìn fún wọn òun làwọn afáàfin máa sọ pé tuma la ilaha illallah kèé ṣe pé kò sọba kan àfọlọ́hún ní jẹ́ la ilaha illallah wọ́n ní tuma la ilaha illallah ni pé la ma'buda bihaqqin illallah kò sẹ́ni tá a lè jọ́sìn fún lódodo tí e ṣe ti rọ́ àfọlọ́hún ọba idan ìtumọ̀ al-ilah nínú èdè Lárúbáwá òun al mabud sawa'u bi haqqin aw bi ghairi haqqin wọ́n ní lára ìtumọ̀ tí alìláhu máa mú wá bá a bá ń pọ̀ lọ́wọ́ ọba ní alìlá alìlá allah. wọ́n ní huwa alladhi tataḥayyaru albaabu walfikiru fi xaqọ́ ikisifatihi wa macrifatihi alìlá. a máa túmọ̀ ń gbà mí pé ẹni tó ṣe pé kò sí bí làákàyè tiwa ti le tó kò sí bá a ṣe lè ronú tó tá a fi lè mọ bó ti mọ ọlọ́run ọba nìkan ló bóun ti tó ara àtúmọ̀ tí alìláhu máa mú wa léde Lárúbáwá nìyẹn. ìtumọ̀ arọ́bù mẹ́ta la mú wa ẹ̀rọ kan ẹ̀já máa dé alìláhu mú nítumọ̀ tiẹ̀ tó méje bọ̀tí mo fẹ́ dá a dó lórí méjì yìí náà a lè padà tún padà síbẹ̀ ká fi so ọ̀rọ̀ mọ́ra wọn. tá a bá wo gbogbo níta wá kàkalẹ̀ yìí kí ni conclusion tá a fẹ́ ká sọ̀kalẹ̀ sí òun ni pé àṣé kí èèyàn tó ká tó lè pé a ẹni tí ń jẹ́ ọlọ́run nìyí kéèyàn bá fẹ́ dá ọlọ́run mọ̀ ọ láwọn ìròyìn kan tá a mọ̀ wá pé a wọ́n ń sin eléyìí wọ́n ń jọ́sìn fún nǹkan yìí wọ́n ń forí kalẹ̀ fún nǹkan báyìí òun la ní wọ́n lè sìn yàn wọ́n lè sìn nǹkan lọ́nà ẹ̀tọ́ wọ́n lè sìn lọ́nà tí yẹ sọ́nà ẹ̀tọ́ ẹni tó yẹ kí gbogbo wọ́n jọ́sìn fún lọ́nà ẹ̀tọ́ tí ò ní sí rújú ń bẹ́ẹ̀ ta ni òun wá ní àwọn ìròyìn tá a kà nípa pé ẹni ò ní nǹkan ẹni làṣẹ tá a lè tẹ̀lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ amakawa wọnú alukur'an kẹrìm èdè Lárúbáwá ni gbogbo eléyìí tá à ń tu fúnra wa yìí gẹ́gẹ́ bí ìdáni ní ẹ̀kọ́ alukur'an kẹrìm ó wá jẹ́ a mọ̀ pé ta ni ni gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí àwọn nǹkan tí a fi mọ̀ kan ń pè ọtí ẹ dìsáàbù ọlẹtọ kọjá Ọlọ́run téèyàn lè máa sìn àbí kò lẹ́tọ̀ táwa náà fi làákà ìtẹlẹ e. àkọ́kọ́ ń bẹ òun ni pé ẹ dákun inú ká mọtòmọ àrọbù fọ́lọ́run àbí tòmọ àlèláhù ǹjẹ́ ni tí a máa pè lọ́lọ́run tó ní nǹkan tá a gbọ́dọ̀ jọ́sìn fún un ǹjọ́ ṣe é ṣe kó tún wà lọ́ndà control ẹnìkan kó ipẹ́ nìkan lòun náà ó tún máa gbàṣẹ ẹni àníyàn máa pàṣẹ ǹjọ́ lẹ́tọ̀ kó ipẹ́ òun náà ó tún ṣẹ̀ṣẹ̀ máa gbàṣẹ lọ́dọ̀ ẹnìkan èyí tí ò rújú ni pé ọlọ́run lọ́ba tí ọjà láṣẹ tí ọ̀sá láṣẹ tó jù lọ. ìdí eléyìí nínú tá fi mọ̀ pé ta ni ọlọ́run nítòótọ́ yàtọ̀ fún nǹkan míì táwọn èèyàn bá ń pè lọ́lọ́run ẹni tá a bá pè lọ́lọ́run arọ́bù àlìlá láyé níjọ́hun kọ́ra ká nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó tó dé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tá a fi mọ̀ ohun táwọn èèyàn ń pè lọ́lọ́run ǹjọ́ lẹ́tọ̀ ọkọ jẹ́ òun lọ́lọ́hun àbọ́lọ́hun tó ní sánmà àtìlẹ̀ nìkan lọ́lọ́hun. wọ́n ń pe arákùnrin kan ní ghawi ibn uzza ghawi Ibna abdi al uzza òun là muhammad sallallahu alayhi wa sallam ghawi sọnù ní jẹ́bẹ̀ kò sókọ táwọn àwọn nígbà kan nígbà bá ní ahlan wa sahlan òun la nebuwa muhammad sallallahu alaihi wa sallam jọtọ wa gba islam anabi ni anta rashidun ibnu abdi rabbi anta rashidun ibnu abdi rabbihi má jẹ́ gawi ibnu abdil uzza amantafẹ ló ń bi tán gawi ni pé gawi jẹ́ bí ìgbà tí wọ́n ń pè yàn ní babalóòṣà tó ní àwọn òòṣà tó ipò ń gan ni magaji wọn òun ní ọ̀sọ̀ tí wọ́n gbà àwọn òòsà wọ̀nyí làwọn ń pè ní ọlọ́run tí wọ́n ń jọ́sìn fún gbà náà gáwí ní ọ̀sọ̀ fáwọn èèyàn pé ntí òòsà fẹ́ gbà ní o àfi fún o ohun tí ọlọ́run lẹ́nu tiwọn ntọ́lọ́run àwọn nídìí ní àfi kẹ́ ẹ fún ọwọ́ lọ́jọ́ kan wọ́n ní gáwí padà délé ọwọ́ á rí i pé àwọn òòsà tóun gba irú gbayọ̀ gba gbogbo nǹkan fún yìí ẹgbẹ́ kí lọ́ọ́ bá ń di òòsà ńjọ náà ọwọ́ á bá kọ̀lọ̀kọ̀lọ̀ méjì àbí asa àlàbí àdókòtò kọ̀lọ̀kọ̀lọ̀ náà lédè Yorùbá wọ́n ní gáwí wá bá kọ̀lọ̀kọ̀lọ̀ méjì tí wọ́n rọ kiri ká ẹ́ ọlọ́run tí wọ́n gáwí wa ń wò pé kí ni kọ̀lọ̀kọ̀lọ̀ ń wá nídìí ọlọ́run àṣekè rí nkankan ńgbà tí ó wò yẹn yẹn yẹn yẹn ọkọ rí pé ah bí omi kan lòún rí i ńgbà tí ó rí dé ọba rí pàṣọ kan náà àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ yìí ìtọ́gbọ̀n ọba tọ̀ sórí ẹ́ àwa gan fẹ́ lè wí ọtọ̀ sórí ọlọ́run tiwọn gáwí sàn ń wo kàyéfì babalóòsà ńgbà tí ó tún ṣe gáwírì pé gbogbo táwọn kófóòsà yìí látàná láti jẹta kò sí nǹkan kan bẹ̀ mọ́ ọba kọlọkọlọ kejì tí ń pọ́n àwọn la àsóhun ti mú jẹ gbogbo tí wọ́n gbé sí di ọlọ́run kọlọkọlọ wá dé ọgbà mọ́ ọlọ́run wọn lọ́wọ́ bí gáwí ti jẹ́ arágbà ìmọ̀ kan tó ń jọ̀hún lọ́lọ́run fi gáwí mọ́nà njọ́ wọn ló di rọ́ṣídù kọ́dọ̀ wa ní ọ̀rọ̀ tó sọ njọ́ náà tó di ń tàn kéwù kéwù lónìí gáwí wa ń sọ njọ́ náà pé arọ́bùn yabulu fọ́ọ̀lù bẹ́ẹ̀nu bi rasihi lakọ̀dẹ́lẹ̀ mẹ́nbẹ́lẹ̀ alayhi sàcàlíbù wàlẹ́wò kánà rọ́bàn kánà yamnacu nafsahu bari'tu minal asnami fil ardi kulliha wa amantu billahi alladhi huwa waajibun gawi ni arabun yabulu thulubanu birasi a ọlọ́run náà lélẹ́yìí tí kọ̀lọ̀kọ̀lọ̀ sì láyàláyà ó sì tọ̀lé a e. lakọ̀dálà máa ń bala tí aleyhi sàn àdìbò gawi ni kọ́dà bóun ò kéwu làákà ìhun sọ fún un pé gbogbo ẹni tí ọba lè lé kọ̀lọ̀kọ̀lọ̀ pé àyìn lọ́tọ̀ sí zálà èyí ń èèyàn yẹpẹrẹ ni kò gbọ́dọ̀ dáwí wa ń sọ pé bari tuminal asinami ìwọ òòṣà yìí nìkan kì í wàá sọnù lónìí gbogbo òòṣà tí ń bẹ gbòòrò maka bari tuminal asinami fil ardi kulliha wa amantu billahi ladhi huwa wajibu. ìjọ òun ni gáwí mọ̀ pé àṣà wọn tanra àwọn ní gbogbo àwọn táwọn ń pè wọ́n ní nǹkan ẹ̀ lè ṣe nǹkan kan àbọ̀ tí ò lè gbára rẹ̀ lẹ̀ lọ́wọ́ kọlọkọlọ tí wọ́n kó nǹkan síwájú rẹ̀ tí kọ̀lọ̀kọ̀lọ̀ ń gbà mọ́ ẹ lẹ́nu bẹ́ẹ̀ yẹn bá wo alukur'an kẹrim oríṣiríṣi ọ̀nà alukur'an máa fi sí wa létí ẹja wo àyà mi nù alukur'an kẹrim ọlọ́wọ́n bá ní nínú suratul anbiya law kana haulayi alihatan ma waraduha wa kullun fiha khalidun ọlọ́run ọba sọnù ayé alukur'an kẹrìmù kan ọlọ́run ọba ní àwọn kan bẹ tó ṣe pé àwọn àti tí wọ́n ń pè lọ́lọ́run tí wọ́n ń sìn gbà tí wọ́n ń bẹ láyé àwọn méjèèjì ọba ara wọn nù náà ni àti ẹni tí ń sìn yàn àtẹni tí ń sìn àtẹni àti tí wọ́n ń sìn ọlọ́run ọba ní àwọn méjèèjì ọjọ́ papọ̀ àá wọn jóná pọ̀ ọlọ́run ní kí lọ́jọ́ jẹ́ bẹ́ẹ̀ ọ yẹ kí làákà ìtiwọn náà tají pé làwùkánà ha ùláyì àlìhàtàn má wàràdù ha bọ́ba yìí pé lóòótọ́ ọlọ́run làwọn eléyìí tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kéèyàn ọjọ́sìn fún wọn irú wọn ò gbọ́dọ̀ tún di ń tààfi kó náà gbogbo ẹni tí àwọn èèyàn bá jọ́sìn fún láyé ń bì ìtumọ̀ ayé al-Qur'an al náà idha ubida bi ghayri haqqin gbogbo ẹni tí wọ́n ń sìn tí wọ́n ń wárí fún tí wọ́n ń kúnlẹ̀ fún tí wọ́n ń forí balẹ̀ fún láyé ní nǹkan ìjọsìn kan bọ́ba delali kìyàmà ọlọ́run ọba ní àtòun o àtàwọn tí wọ́n ń sìn gbogbo wọn ni wọ́n wọ̀ náà lára ń tá a fi mọ mọ́nìlá ta ni ọlọ́run ẹ̀jẹ̀ tó mú tàn kan wa ó dàbí pé afẹ́ràn tàn púpọ̀ ní. Ni àdúgbò wa ń bì yóò jẹ́ káwọn èèyàn torí ìdánilẹ́kọ̀ọ́ ni àmọ́ àmọ́ fìtàn tó tọ́pọ̀ kankan nínú àkọọ́lẹ̀ tá a bá ní pé oríṣiríṣi àwọn nǹkan làwọn alárúbáwá ń jọ̀hún nígbà ìmọ̀ kan ni wọ́n máa pè lọ́lọ́hun kódà tí n bá wí fún yín pé wọ́n lọ́lọ́hun tí wọ́n máa fi làbídùn ṣe bẹ́ẹ̀ ni pé èé ṣe wọ́n lọ́lọ́hun tó yẹ pé ní bí ìgbà táwa náà fi àmọ̀ nǹkan làbídùn làwọn èèmọ̀ wọn sì yọ etí wọn yọ eré wọn yọ gbogbo ẹ̀ wọn máa wá tún gbé rìnrìn àjò gbogbo bí tí wọn bá ń lọ pẹtọ Ọlọ́run yìí ni wọn máa sọ àwọn o ọwọ àná àkọọlẹ tàn pé <laughs> bí wọn bá wá débì kan tí oúnjẹ tán tí ọ̀dà oúnjẹ dé tí ò sí tí wọ́n jẹ mọ́ wọ́n tún wá pèrò pọ̀ wọ́n wá pé kò sí tó ṣe é. ebi làbídù yìí náà jíjẹkú ni tẹ́lẹ̀ e, ẹjẹ́ àpín bàbá délé àmọ̀ mi ẹjẹ́ wọ́n kí ni ta ni ọlọ́run ǹjẹ́ ọlọ́run gbọ́dọ̀ gba jíjẹ ẹ́ ẹni ọba nílà káyì gẹ́gẹ́ bí ọlọ́run ẹni ó nílà káyì o si gbọ́dọ̀ dúró kɔlɔkɔlɔ ma máa wọn pé ńgbà táwọn bá tún padà délé ẹnu káwọn ọmọ mi ni ọkàn ọkàn jọ bí ẹ̀rín lọ́dọ̀ tiwa ni gbogbo ẹni tí ọlọ́ọ̀bá kápẹ́ńtà bọ́ lọ nugbó náà ló gégi fún rẹ̀ tọ́wá lu ojú sí i tọ́ ya ọwọ́ sí i tó tún wá gbé síbi kan tí wọ́n á ń tọ̀ nǹkan kan lé lórí àbódò kan táwọn kan bílẹ̀ bá pofiri tí wọ́n dàgbé àtìtọ̀ sí i bàbá tún á dìgbà kan tí wọ́n kó dò náà ni òun náà tún ní ọgbà wọn là bó ti rí gan nìyẹn ta ni ọlọ́run àṣẹ gbogbo ń táwọn èèyàn ń pè lọ́lọ́run yìí kì í sọ ọlọ́run nínú àwọn ọ̀nà tá a fi mọ̀ pé gbogbo ń táwọn èèyàn ń pè lọ́lọ́run yìí bí làákàyè ọmọ èèyàn náà bá wálé ọyẹ wọn mọ̀ pé wọn èso ọlọ́run ẹ jẹ́ mú àpèjúwe kẹta wá. àwọn kan bẹ tó ṣe pé ìgbàgbọ́ tí wọ́n ní pé ọlọ́run gbénu ẹnìkan fún iye ìgbà kan wọ́n wá bí àwa náà ti mọ àwọn tí ń wí yìí hùn àbí ọlọ́run wà nínú oyún wọ́n sì lóyún ọlọ́run wọ́n wá bí ọlọ́run ọlọ́run wá múmú inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run kọ́ mọ́ sà sọ wa ń bẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ a gbọ́dọ̀ ṣàlàyé gbogbo ẹ̀ ọ̀nà kan nu nínú táwọn èèyàn ò fi mọ èsì ta ni ọlọ́run nínú tí mo gbọ́ nílẹ̀ yorùbá ń bì náà ìmọ̀ bọ́yá àwọn àlùfáà mi tí mo gbọ́ lẹ́nu wọn wà ń bì àwọn ni wọ́n sọ̀tàn kan kan wà ń bì kan wọ́n ní ńgbà táwọn wà ń kékeré àwọn wá láǹfààní àti pé wọ́n mú àwọn lọ bì kan for one reason or the other àwọn tí àwọn náà máa pè nǹkan kan ní ọlọ́run lẹ́yìn ọlọ́run gidi ẹ ṣeun dọ́kítọ̀ <laughs> àwọn wa débẹ̀ sẹ́yìn kọ́ mẹ́kẹ́ ọmọ nǹkan kan wọ́n làwọn wa ní a ah, kíní irun <laughs> kílódé tí bí irun báyìí ó ní àwọn àgbàlagbà tí wọ́n máa wọn lọ ẹ máa wo Yorùbá o ẹ wò èsì tí wọ́n fún wọn àwọn àdákẹ́dákẹ́ ah, àwọn ah, èwì báwọn kò rùn àbí wọn èwì pé ń rùn. àbí wọn ah, làwọn ní ah, bí ìṣe ń rùn báyìí <laughs> gẹ́gẹ́ bí ọmọ eke wọn wá ní dake àwọn ewì báwọn kò rùn àbí wọn ewì pé ń yóò bá bá ti máa tanra wa wọn ewì báwọn sì ń rí arọ ọ̀nà tá fi mọ̀ pé ta ni ń jẹ́ ọlọ́run gidi nù oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi mú nǹkan míì yàtọ̀ fún ọlọ́run ọba rọ́bì samawati wal ard láàrọ̀ ọ̀nà tá a fi ma ta ni ọlọ́run ẹ̀ńtọ́ bá jẹ́ ọlọ́run ǹjọ́ ṣeéṣe ká gbọ́ pé ọlọ́run bẹ́ ń gbà kan kò tún sí máa ń gbà mí àwọn ọlọ́run kan ti lọ tí wọn ò sí láyé mọ́ <laughs> táwọn náà sì máa pé wọn ń ń gbà kan àmọ́ wọn ò sí máa nísìnyí ọlọ́run rọ́bù samawati wal ardi huwal awwalu wal akhiru ọlọ́run ọba ní ń bẹ kí nǹkan kí nǹkan ó tó máa bẹ òun ni ó sì gbẹ̀yìn gbogbo ń ti ń bẹ ọlọ́run ọba gidi nìyẹn. èyí tí ọkàn nísìn orígun kanu nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a bá wá sọ gbogbo ń tá a sọ yìí káwá bira wa ní béèrè yàtọ̀ fún ta ni ọlọ́run pé àfẹ́láhi ṣàkùn àfìláhi ṣakùn aya alukur'an nínú o wọn ni ká máa sọ bí táyà kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ yẹn bá wo suratu ibrahim suratu ibrahim aya ẹlẹ́kẹwàá ọlọ́wọ́n ọba ni kọ́ọ̀lá turusuluhum àfìláhi ṣakùn fàtúrì sàmáwáti wàlárù ọlọ́run ọba lẹ́yìn ẹ̀dá ọmọnìyàn tá a júwe ọlọ́run fún tí ò yé gbogbo ń ta kàkalẹ̀ yìí pé bọ́lọ́hún gidi ti gbọ́dọ̀ rí ni ọlọ́hún fẹ́ẹ̀kì bíi ti rí ni ǹjẹ́ nínú wa bá ti jókòó ń bí báyìí náà ká bira wa bá alukur'ani ti bi wá yìí afilahi shakun ǹjẹ́ nìkan nínú wa tún wà in doubt about the existence of God ǹjẹ́ nìkan tún ṣe iyèméjì pé ọlọ́hún gidi ń bẹ bí alukur'ani ló bi wá bẹ́ẹ̀ o àfiláhi ṣàkùn ǹjẹ́ nìkan tó ń bẹ ǹjẹ́ ń la ká ìkan tó rí rẹ̀ pé kan ó yẹ kó tún máa jiyàn àbí kó máa ṣe iyèméjì pé ọlọ́run ọba kan ń bẹ ọlọ́run lọ́lọ́run wo fàtírì sàmáwátì wàl àrùbí ọlọ́run ọba tó dá gbogbo sánmà àtilẹ̀ kò sí ní ti alukur'an kẹrìmù ó wù í táwọn onímọ̀ bá wòye sí i Kalima kọ̀ọ̀kan nù alukur'an kẹrìmù àìmọye túmọ̀ ní máa mú wa. àfilà ìṣàkún ǹjẹ́ yè méjì ń bẹ́ ń bí ọlọ́run gidi ọlọ́run wa parí ẹ̀ pé fàtírì asàmàwátì wàlárùbì àwọn àfáà question and answer nù. ọlọ́run béèrè question in the same verse nínú àyà kan náà ó sì tún rárá fún wa ní guideline tá a fi mọ èsì sí béèrè ni. Si àfiláhi sakun ǹjẹ́ wọ́n tún ṣe iyèméjì kọ́lọ́n gidi ń bẹ fàtúrì sàmà wàtí wàl àrùdì ọ̀dà àwòsánmà àtìlẹ̀. àfiláhi sakun fàtúrì sàmà wàtí wàl àrùdì ǹjẹ́ wọ́n tún bẹ nù àwọn tí ń ṣe iyèméjì kọ́lọ́n gidi ń bẹ bọ́ọ̀ bá wọn wòsánmà bọ́lọ̀ ń ti owó lẹ̀ bọ́lọ̀ ń ti alimami abu hanifa rahimahullahu ta'ala alimami nu'man ibn thabit alimami abu hanifa lójú ayé abu hanifa abu hanifa gbẹlu tá n pè ní baghdad tó wà ní iraq lónìí àwọn kan wà ń bẹ nù àfiláhi sakun ní gbòòrò baghdad ńgbà náà wọn wá ní kí wọn lọ bá abu hanifa gbogbo ntọ́ bá mọ̀ tó fẹ́ wí àwọn gbàkọ́lọ̀ gidi ń bẹ wàá jẹ́ àjọ ṣe debate lórí ọlọ́run ọlọ́run bó lọ́wọ́ ẹni táwọn ò rí ẹ máa wọn tí ó rí wọn ò pé jí ń wíru ẹ nàìjíríà yìí náà o wọn làwọn ni <laughs> free thinkers àbí kí ni wọ́n ń pè wọ́n <laughs> àwọn tí ò lè think wọn làwọn free thinking torí Kùránì ní àfilà ìṣàkún fàtìrì samawati wal ard máwùlẹ̀ lọ́ọ́ jìnnà wò sánmà wòlẹ̀ ó ti tó kọ́ ọmọ pọ́lọ́n gidi ń bẹ́ẹ̀. Abu Hanifa wa ní kí wọn dájọ́ táwọn pàdé kájọ wa sọ pé ǹjẹ́ ọlọ́run gidi ń bẹ àbí ò sí ọlọ́run gidi Abu Hanifa nù àwọn afa sunna tọ́lọ̀ níkórì wọn ó pé púpọ̀ ni rahimahullahu ta'ala wọn ní njọtọ wa di ọjọ́ tí wọn pàdé tí wọn ó jiyàn pé sọlọ́run gidi ń bẹ àbí ò sí. Si تأخر الإمام أبو حنيفة وتعمد ذلك ó tó yaago tí أبو حنيفة wọ́n pàdé Abu Hanifa yọjú ó wá dúró díẹ̀ ńgbò tó bí ìṣẹ́jú mélòó kan Abu Hanifa ṣẹ̀ṣẹ̀ wá dé wọ́n wá ní a ìmáàmù tá a sì dá ọ ní ẹ bínú ẹ dákun ń ṣàlàyé ntí ó ṣẹlẹ̀ fún yín èèmọ̀ kan mo rí ibi ń bọ̀ èèmọ̀ ni tí ń wá ń wò òun ló jẹ́ kí n pẹ́ bẹ́ẹ̀ bá gbà mí láyè káti ẹ̀ tó bẹ̀rẹ̀ ǹjọ́lọ́ gidi ń bẹ àbí òsì ṣé ń sọ èèmọ̀ tí mo rí ah, wọn ní wíńtó wí kọjá lọ bí a fẹ́ lọ wọn ò mọ̀ kébi tóun fẹ́ lọ náà nù. Abu Hanifa ní bíǹtì ń bọ̀ ṣé ẹ mọ odò tí wọ́n ń pè ní Dajila nílùú Baghdad odò ńláńlá méjì ló wà ń bẹ̀ wọ́n ń pè kan ní Al-Furat wọ́n sì ń pè kejì ní kíni ad bẹ́ẹ̀ bá ń wá dájí la yínú dikisianari èbó arọ ọ̀nà tí wọ́n fi da nǹkan rú ma wa lójú nu dájí la tẹ Greece river ẹ̀rọ àkùnkè lọ jọra wọn nu méjì àdájílà ni àwọn olóyìnbó ń pè ní Tigris river ẹni tí wọ́n ṣe geography àbí history bí wọ́n ti dàrú ma wa lójú nu òun ni amiru fi di emir àmọ́ bẹ̀yẹn ká fẹ́ lọ lónìí. abu hanifa níbi mo ti ń bọ̀ lórí dájílà tí ń wo lọ́ọ̀kan báyìí mọ̀kànsá déédéé rí ọkọ̀ ojú omi kan ni ọkọ̀ ojú omi bi kẹnú kéke báyìí mo tiẹ̀ fẹ́ wo pé bóyá yóò ti gbé mi sọdá torí bẹ́ẹ̀ yóò bá kú ò látẹ̀gbẹ́ kan Baghdad lọ sí kejì àfi kọ́ kọjá àwọn odò wọ̀nyí abu hanifa ni mo bá sàdédé rí i pé kò sẹ́ni kankan nu ọkọ̀ ojú omi yìí ọkọ̀ ojú omi yìí bá kíkì ara rẹ̀ ní bá ń lọ. ní bá ń lọ ah, kàyéfì wo yìí Abu Hanifa ni wì tó ń wóri báyìí ọba tún débi etí odò kan lọ́ba páàkì rẹ̀ àwọn oúnjẹ nǹkan oko nǹkan nǹkan tí ń bẹ létí odò ọba lódò rẹ̀ ọba tún sí ńba tún lọ ńba tún lọ ọba tún dé kóòsì kejì lẹ́gbẹ̀ẹ́ odò kejì ọba tún páàkì rẹ̀ bóun ó tún ti wò tó wọn ó rí ń bá tún sọ àwọn ẹrù oúnjẹ nkankan tí ó dì sórí ara ẹ yìí ń bá tún ọfúlóòdù ara rẹ irú kàyéfì ọkọ̀ ojú omi wo ni ńgbọ́ já gbogbo ẹrù tán ọba tún kàn sí rìvásì Abu Hanifa ni lọ́ba tún débi tó ti gbéra lákọ̀ọ́kọ́ ni ọba tún páàkì ara ẹ̀ wọ́n ní ìmọ̀ọ́mù oròkórí àwọn òpè ni kí ni ó gbóòó ọ̀rẹ́ ọkọjọ mi kíkì arẹ ọpákì arẹ ọlọdọ arẹ ọfúlọdọ arẹ àwọn òpònú èèyàn ló rò bá sọ̀rọ̀ ni <laughs> àbú ànífà ń wí sínú pé ẹ mọ̀ pópònú ni lónìí ẹ mọ̀ pópònú ni lónìí wọn làwọn òpònú èèyàn ló pé ọfẹ bá ṣe ni lọ́wọ́ àwa lọ́wọ́ à ń gbé ọpákì arẹ ọgbọ́kẹ́rù sínú àbú ànífà ní kí kò ṣeé ni wọ́n ní it's impossible ọkọ̀ ojú omi ọ pàkì yọ ma lódò arẹ yọ ma jẹrù kó nù arẹ ah tí ọ̀sẹ̀ ni ti ń wà ah Abu Hanifa ni kọ́kọ́rọ́ eré yín ń bọ̀ lọ́wọ́ ẹ fi sí i bó ṣe sí ń bi tọkọ̀ ojú omi yìí ẹ̀yin tí ọkọ̀ ojú omi kékeré kọ̀ wọ́nú làákà pé ó lè gbé rẹ̀ kọ́ páàkì arẹ kó lódò arẹ sẹ́mbà méjèèjì wá dún ọ̀kẹ́kọ̀ jálura wọn ní ọ̀tẹ̀ tí ń bẹ ó sì wà bó ti wà yín náà odò ọ̀sán ibi tí ọ̀yẹ́ kọ́ sán lu sánmọ̀ gbé sánmọ̀ kan já àbí sánmọ̀ kan jó ó ní nítorí pé àìmọye èèyàn ló preach Islam sóhun tí ọ̀wọ́ náà kàn àìmọye àwọn èèyàn ọmọ Amẹ́ríkà lẹ́ńtọ́ sọ̀rọ̀ yìí náà fún mi à ń pè ní Donald Floyd ọ̀njẹ́ Yahya nisin ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà làwọn èèyàn fi pè Islam òun àmọ́ njọ́ tẹ́ ní kẹsẹ̀ tó ń gbélé mi lọ́wọ́ yìí njọ́ tí wọ́n gbélé ń lọ́wọ́ tó ń lọ gbọ́ fúnra àwọn lòún padà wá bá àwọn tó fún un pé ọ̀nà mọ́sálásí dá a mo ní bá a mú jẹ́mi náà lọ gbọ́. mi nígbàsíkò wa láti máa sọ so many things tí broda Khalid sọ àmọ́ ìtọ́ kan n ta n sọ yìí broda Khalid ní ọba ríru ẹ̀ sí njọ́ náà ni ọwa lọ́tọ́ lè pé gbogbo ètò ayé ìkọ̀sẹ́ nìkan díẹ̀ nǹkan rí bẹ́ẹ̀ náà ni ọmọ amẹ́ríkà ọmọ ẹ̀yà wa mùsùlùmí lọ́ọ́ ṣe léyìn o gbogbo eléyìí fi ń yé wa pé ní àṣebẹ́nìkan bá sì ń bẹ́ nu pé ìta ni ń pé ọlọ́run wọn kàn máa dẹ́rù bá yẹn wọn òpònú ni o báàbò hanifa ti wí fún wọn jọ̀wọ́n àná kó sì sí làákàyè rẹ̀ kó lè bá a láyé àti lálùkìyàmà kọ́lọ́n kó já sóríire. stẹ́ẹ̀pù kẹ́ bọ́yá kẹta àbí bàtà táìmù tí wọ́n ń Okay ara ń ta tún wá fẹ́ sọ ni pé tá a bá wá gbà báyìí a níyè méjì nu ọlọ́run gidi mọ́ èyí wá ṣe tí àwọn kan ń pa àwọn kan mí lọ́lọ́run tààdúdú àlìhà kí ló wá dé tó yẹ pé ní gbogbo wo kú wá fẹ́ kan máa sin ọlọ́run ẹyọ kan tá a gbà pòun lọ́lọ́run gidi yìí tẹ́lẹ̀ yìí fi wá ń pè nǹkan míì tẹ́lẹ̀ yìí ń tọ́pọ̀ sí nǹkan kan odò làwọn eléyìí mú nǹkan kan. òun làwọn onímọ̀ wa ń pàkíyèsí wa pé gbogbo ń tẹ́ rí tá ń wò láyé lónìí táwọn èèyàn ń pè lọ́lọ́run tí wọ́n ń jọ́sìn ọba ọmọ ẹ̀dẹ́ èèyàn láyé ni àbá láyé ìpìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn òun ni tawhidullahi azza ìmọ̀lọ́run ọba kan tó jẹ́ gidi ni òun là nàbí adam aleyhi tọ́tẹ̀lé anabi adama òun ni wọ́n jọ́sìn fún kí ló wá fà á tó fi wá di pé nílẹ̀yìn anabi adam láyé tiwa lónìí kọ̀ wá jẹ́ pọ́lọ́hún kan yìí nìkan ló kù táwọn èèyàn ń jọ́sìn fún èsì rẹ̀ ń bẹ nínú alukur'an karim tá aya alukur'an karim tí ń bẹ nínú suratu nuh àbí suratu nuh náà ni la tadharunna àbí la tadharunna alihatakum ẹ̀ṣẹ̀ sheikh abdulhayi wala tadharunna waddan wala suwaa aya suratu ẹ suratu nuhu náà ni ọlọ́run ní àwọn kan sọ fúnra wọn pé ẹ má da anabi ọlọ́run lóhùn o anabi nuhu ti ń pè yín ẹ má da lóhùn gbogbo àwọn òòṣà yín tẹ̀ ń sìn ẹ mójútó ka àwọn òòṣà náà ọ̀tọ̀ ni wadu ọ̀tọ̀ ni suwaa ọ̀tọ̀ ni yaguth ọ̀tọ̀ ni nasiru nbẹnu suratu nuhu bẹ. alimami ibn abbas radiyallahu anhuma nínú àwọn sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam àwọn tó pé tó fara kí anabi láti kékeré làwọn ibn abbas ti ń kéwú lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ibn abbas wá gba ẹ̀gbà wá pé gbogbo àwọn tẹ́rí tí wọ́n ń dákọ̀ yìí o àti òsa suwaru ni àti yagusu ni àti nasiru ni àti nkankan ni èèyàn bíi tiwa yìí làwọn náà èèyàn bíi tiwa yìí òun làwọn náà Ibn Abbas ní ẹnu tọkàn ṣẹlẹ̀ nípa àwọn àwọn tí wọ́n sọ dòòsà yìí kánú rijalan salihin wọ́n jẹ́ èèyàn dáadáa lójú ayé wọn wọ́n máa sin lọ́hùn púpọ̀ wọ́n jẹ́ lẹ́sìn Ọlọ́hun wọ́n wá ń kú lé ní èjì ṣèyítọ́ni wá gbé sílá káyà àwọn kan nu wọn pé ah, àwọn bàbá wọn yìí ti ń lọ lẹ́kọ̀ọ̀kan yìí á màmá gbàgbé wọn bọ́ ọ bá gbọ́ tí wọ́n láwọn ò fèrè ńlọrin ní tí wọn ò fi fèrè nu o. àwọn bàbá ti ń lọ lọ́kọ̀ọ̀kan yìí àwọn ọmọ gbàgbé wọn wọn ní kí láwọn fi rántí wọn ní tó kù ni pé ẹ bá a mọ bí wọ́n ti rí ń gbà wọ́n wà láyé ẹ yàwòrán wọn ẹ mọ èrè wọn ẹnu bákan ti ń rí amọ̀ràn ti pé a baba dáadáa yìí yaguzu nasuru suwaru a amọ̀ràn ti irú ẹ̀sìn tí wọ́n ń sìn irú wà tí wọ́n ń wù àwa náà mọ̀ wá ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ ntọ́fà tó ṣàfidáyé nù wọ́n wá ma àwọn èrè wọ̀nyí káàkiri wọ́n sì gbé e sádùúgbò kọ̀ọ̀kan tẹ́ni kọ̀ọ̀kan nù àwọn wọ̀nyí ń gbé ipe báwọn bá ti ń rí àwọn èrè yìí yọmọ ara létí yọmọ ara létí Ibn Abbas ni àwọn tó mọ èrè yìí wọn ò forí balẹ̀ fún wọn rí láyé torípa àwọn mọ ntọ́fà táwọn fi mọ wọn àwọn kan fẹ́ máa rántí iṣẹ́ wọn ni àmọ́ngbà táwọn generation yẹn lọ tán táwọn míì dé àwọn gbàgbé tí wọ́n torí ẹ̀ mọ èrè àwọn wá wò pé àwọn eléyìí náà tó lọ́lọ́run àwọn bẹ́ẹ̀ ti ń pọ́n wọn létò yìí ó tó kó e ò ní wẹ́ kì í mọ́ kọ́ máa jọ́sìn fáwọn eléyìí náà. Ibn Abbas ní àkọ́kọ́ ńtọ́ fà á tó fi di pé àwọn èèyàn wa mú ọlọ́run yẹlẹyẹlẹ títí tó fi dòní wa nìyẹn àmọ́ nípìnlẹ̀ ọmọ anabi adama atawhid huwa al-aslu ìpìlẹ̀ ọmọ anabi adama ní ká mọ ọlọ́run lọ́kan ọlọ́run ọba gidi ǹjẹ́ tá a bá wa mọ eléyìí ó wá ká wá lọ síbi ọ̀rọ̀ atawhid náà kí wá là ń pè ní ìmọ̀lọ́nlọ́kan tá a ti ń polongo rẹ̀ fúnra wa látàárọ̀ ọlọ́run gidi ọlọ́run ọba sánmà àtìlẹ̀ ọ̀nà wo la fi mọ ọlọ́run ọba lọ́kan tá a sì sin òun nìkan but kí n tó lọ bẹ̀ doctor ẹ jẹ́ n tún pàtàn kan <laughs> ìtẹ́ ilẹ̀ yorùbá tiẹ̀ wá lélẹ́yìn òun kẹ́ ẹ́ sẹ́ amẹ́ríkà náà ẹ ṣeun ìtàn yìí nínú tí ó yẹ kí gbogbo wa ká ká ronú sí ni ká fi mọ̀ tí ń ṣe wa pàtàkì jùlọ ńlẹ̀ Yorùbá a lọ mọ́sálásí kan jọ́ kan bóyá àwọn tá a jọ lọ náà lè wà ń bì ọpẹ́ èmi gan I student mo sì jẹ́ student ńgbà yẹn àwa la fẹ́ ṣe wáàsí ní mọ́sálásí kan ẹnìkan nu wa la wa ní kó ṣe wáàsí èmi kọ́ ni mo ṣe wáàsí mo rò pé aláfa Abdulwahab Idris sọ wà l'Abuja. So wá ṣe wáàsí yìí púpọ̀ lórí ọ̀rọ̀ ahmiyatu atawhid pé ìmọ̀lọ́nlọ́kan bó ti ṣe pàtàkì tó wàláhi làdémi tó sojú mi ni o ìfẹ́ dákọ̀ lù yẹn ni àmọ́lẹ̀ yorùbá ni sẹ́rí bá a fa ti parí wáàsí tí màmú gba microphone màmú masalasi bóun fẹ́ kí àfa pé a ẹ̀ mọ̀ ṣeun wàláhi làdémi ẹ pé kí ni màmú wí a ìmáàmù ní àdúpẹ́ fún ẹ̀yìn àfa tẹ wá púpọ̀ ọlọ́run san ilé san dáadáa àmọ́ ṣe rí gbogbo yìí tẹ́ ń sọ látàárọ̀ ni òyì kéèkàn yìí hù wàláhi làzim àwọn èèyàn mọ̀rún kí àwọn èèyàn màlúwa láṣẹ ẹ dákun bẹ́ẹ̀ bá tún wá ń gbà míì ẹ dákun kọ́ wa lálùwàlá àlùwàlá balabala làwọn èèyàn máa ṣe mọ́sálásí wa yìí irun rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ làwọn èèyàn máa kí mọ́sálásí wa yìí níṣẹ́rí gbogbo yìí tẹ̀ ń wí látàárọ̀ ni ẹ̀ kéèkàn yín o ntòsí pàtàkì ni ah. <laughs> ọlọ́mọ sọ orí di ìdímọ̀ wa lọ́wọ́ and i'm very sure ìmáàmù lẹ́nu yìí ìmáàmù masalasi ni ntẹ́lẹ̀ yìí bá fi lè wà lágbárí ìmáàmù masalasi ká béèrè kí ni ń bẹ àwọn tí ń tò lẹ́yìn ìmáàmù ọ dàbí pé ntí ń bẹ lágbárí ọ̀pọ̀lọpọ̀ nù. àmọ́ ipa tí tawhidi kó nínú ẹ̀sìn tá a là ń sìn. àgbọ̀ ayé al-Qur'an al-Karim tọ́lọ̀ ní. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين suratu zumar aya sixty five ọlọ́run ní wa nabi sallallahu alayhi wa sallam lakod uhiya ilayka àti ránṣẹ́ sí wa nabi kódà wa nabi nìkan ká aránrúṣẹ́ báyìí sí wa ila ladhina min qablika gbogbo àwọn anabi ọlọ́run ọlọ́run ní ta àfihàn gbogbo wọn nìyẹn ọlọ́run la ránṣẹ́ bẹ́ẹ̀ sí gbogbo àwọn anabi ọlọ́run kódà kó tó wa nabi sallallahu alayhi wa sallam kí la ránṣẹ́ sí wọn lẹ́yìn aṣọ́rọ́kítà làyàbàtọ́nà àmàlùkà ọlọ́ni bá a bá tú ẹrù rẹ wò tá a bá tàwùhídù ń bẹ́ẹ̀ tá a bá mọ ọlọ́run lọ́kàn ń bẹ́ẹ̀ tá a bá ìsìn ọlọ́run lọ́kàn la lákìdá ọlọ́ni bá a bá bá ń bẹ́ẹ̀ ń kálukọ́ lọ wò zumar aya sixty five layaxbatɔnna amaluka ọlọ́ni bọ́ ọba fi ọgọ́rùn ọdún kírun kò ní wọ rẹ́kọ̀dù bọ́ ọba fọgọ́rùn ọdún gbáwẹ̀ bọ́ ọba ṣe àlùwàlá tó dáa jù bẹ́ẹ̀ lọ layaxbatɔnna amaluka ọlọ́ni gbogbo àníwò sẹ́ àníwò sí sẹ́ẹ̀kan yorùbá mọ̀ wí àbí àníwò sẹ́ẹ̀ méjì ọlọ́nsálà àníwò kò ní wọnú rẹ́kọ̀dù eléyìí ni yóò jẹ́ ká mọ ahmiyatu tawhid kí ni pàtàkì ká mọ kígbe fúnra wa ìmọ̀lọ́nlọ́kan ẹ dákun ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin àlùfáà wa ilẹ̀ yorùbá ń gbé pé ìgbìlẹ̀ yorùbá wọn ti gbọ́ kínní yìí gbogbo ilẹ̀ yorùbá jẹnẹrálì àfìsíbí púpọ̀ kọ́dà àwọn ọmọ ìyá wa ń lé haúsá ọ̀gá ni wọ́n. lọ́nà tawhidu yìí inna allaha la yastahyi min alhaq olúwa kìí tijú òdodo àwọn tí ọkàn èyí tí màmú ń pé òun lọ́lọ́run lọ́kàn èyí táwa wá ń kàn ní ọlọ́run níbi ọba ṣe yìí táwa ń fọwọ́ mú yẹn kọ̀ọ̀kan lọ́dọ̀ òun ò sì fẹ́ wò ó ẹ ọwọ́ tí yóò fi mú tawhid ìmọ̀lọ́nlọ́kan ó fúyẹ́ o àpèké èèyàn ọmọ ìyànná fílà o àpèké èèyàn ọmọ kírun o túláàsì nìrun túláàsì làwẹ̀ túláàsì ní hajj níbi yorùbá ti bẹ̀rẹ̀ ìsìláàmù nu òpó karùn-ún òun ni yorùbá kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ìsìláàmù yorùbá ọmọ wa sọ pé ẹ sáfihàn lẹ tó ń bá ti darí hajj nísìnyí gbogbo ẹ ló wọn máa ṣe ẹni tí ń parọ́ yóò ní ẹ ṣáájú wọn lọ hajj ẹni tí ń ṣe sìnà ẹ ṣáájú wọn lọ hajj kódà ẹni tí ò kírun ẹ sábà ń kí wọn lọ Mẹ́kà báwọn bá ti dé nísìnyí <laughs> yorùbá wa tọ̀nù ẹ̀ upside down èyí tọ́lọ̀ ń fi kẹ́yìn òun làwa ń tì síwájú ó léwu ẹ̀dákun ẹ̀jẹ̀ ká tají ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ zaka ọ̀rọ̀ hajj gbogbo wọn máa wá lẹ́yìn tí la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam tá à ń pè ní tawhid lẹ́yìn tó bá dúró tán ló tó kan gbogbo àwọn nǹkan wọ̀nyí. ara nfaani tá a sì rí bẹ́ẹ̀ bá jẹ́ oní tawhid anabuwa muhammad sallallahu alayhi wa sallam fi yé wa pé kọ́dọ̀ ọlọ́run ọba ti ṣe iná léèwọ̀ fún un ẹnitọba jẹ onítọ̀hídì alákìídà ẹnitọba jẹ kíni alákìídà bí yorùbá ti máa wí nu. anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni òun sena lé ọlọ́run sena léèwọ̀ fúnru ẹni bẹ́ẹ̀ nípa báyìí ẹ̀dá kan lẹ́nu wọn bá àsìkò tí ó kù màá rárá wa sọ díẹ̀ nípa ọ̀rọ̀ tawhidu tí mo ló ṣe pàtọ́lọ́n ló ṣe pàtàkì kódò ó jùrún lọ ó ju àwẹ̀ lọ O ju zaka lọ ó ju hajj lọ ọlọ́run ló tó nǹkan rẹ̀ bẹ́ẹ̀ níta ń pè ní mọ́lọ́run ọba lọ́kan àwọn onímọ̀ àmọ̀ pé oríṣi ọ̀nà mẹ́ta ló pín sí aksamu atawhid bàbá tiẹ̀ ní ìmọ̀lọ́run lọ́kan ìsìn ọlọ́run ọba lọ́kan nǹkan mẹ́ta làwọn onímọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ ń bẹ ní tawhidu arububiya kéèyàn ọmọ olúwa ọba lólúwa ọba ìyẹn ni pé ká gbà pé igi kan ò lè ré kò lè wó nbì kan nǹkan kan ò lè ṣẹlẹ̀ nbì kan àyàfi kó jẹ́ pọ́lọ̀ ní bẹ́ẹ̀nbẹ́ ìtumọ̀ tawhidi rububiyya nù orí ló ṣẹlẹ̀ síyàn ni ìdàkejì ló ni ní ọlọ́nfẹ́ ó ṣẹlẹ̀ ní ara tawhidi rububiyya nù yóò bá fèlì ń bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn pátápátá. ẹ dákun ẹ jẹ́ àṣàtúnṣe sí i bẹ́lẹ̀ yẹ ọba dúró ìrun ààwẹ̀ ájì mẹ́kà zaka kọ̀ wọ́ òṣùwọ̀n kankan kágbà pọ́lọ́wọ́n ọba ló lè ṣe nǹkan tó bá ṣe ló ṣe èyí tí ọba ṣe ọlọ́ọ̀ni ọ̀sẹ́ nínà tó lè pé ó ṣeé ṣe bá a bá ti wá ní tawhidi rububiyya yìí ní kúkúkú láàmú sọ lẹ́nu ọba àsìkò tó kù ọwọ́ akú tawhidu al ńgbọ́ ọba ti wá mọ̀ pọ́lọ́hún ọba ní í ṣe gbogbo nǹkan ọwọ́ aditú lásìkò epo nìkan lọ́jọ́ sìn fún ìtumọ̀ tauhidul uluhiyyah nù láàrin yìí ká ṣàlàyé fúnra wa bẹ́ẹ̀ bá ní tauhidi rububiyyah nìkan tí o sí tawhidi olùhíyà yẹn ni téèyàn gbà pé ọlọ́run ní í ṣe nǹkan kọ̀sọ́ba mi àfọlọ́run ọlọ́run ló ní kí nǹkan báyìí ó ṣe òun ló ní kọ́ mọ̀ ọ̀dà àmọ́ òun nìkan ò lè gbé èèyàn wà lìjánná ọlọ́run ló wí bẹ́ẹ̀ kákí ayé alukur'an kẹrìmù tó wí bẹ́ẹ̀ fúnra wa ó tó bẹ́ẹ̀. nínú ibi tọ́lọ́run ọba ti ń sọ fún wa káfí ma pàtàkì pé tawhidul uluhiyya àfi kéèyàn ó sin ọlọ́run nìkan mo ti mọ ọlọ́run nìkan nú ọkàn mi èyí wọn ò gbé yẹn wà lìjánná o. ọlọ́run ọba ní nínú suratul ankabut aya sixty one wàlà insa altahun man khalaqa samawati wal arda kọ́ra shamsa wal kọ́mọr lẹ́yẹ qamar layakulunna lọ́ fa anna yufakun nínú suratul zukhruf aya eighty seven wàlà insa altahun man khalaqahum layakulunna lọ́ fa anna yufakun. ìtumọ̀ ayé alukóra ni méjèèjì tá a kà fúnra wa yìí ọlọ́run ọba ní ẹjẹ̀ ń bi wá náà gbogbo wa bá ti jókòó yìí tani ọmọ abúlàbí àpẹtẹ ọmọ lójú o mẹ bá dákọ abúlàbí tani ọmọ náà ni àbọ̀mọ àdìyẹn náà ọmọ náà la abúlàbí alhamdulilayi abujali ńkọ́ ọmọ náà ni wọn ọlọ́run ló pè wọn lọ́mọ náà sẹ̀yásílá náà rọ́n dáàtà láhàbẹ̀ bọ̀tẹ́dàkùn ẹ̀jẹ̀ ká ntí mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ ń bì yìí Hmm. ntí ọmọ mọ abúlé abẹ abújá lè wọná káwa náà tẹsí ara wa o ọlọ́run ní wa nẹ́bí sallallahu alaihi wasallam bọ́ ọ bá pe abúlé abẹ kalẹ̀ tọ́ pàbújá lè kalẹ̀ kọ́dọ̀ ọlọ́run ń jèrè abúlé abẹ <laughs> ń jèrè abújá lè tọba bi abula bi abuja li pe talọ tiẹ dawọ kèfèrí paali tó sin lọhùn yìí la yaqulunna Allah ọlọ́run ní èsì tábù làbí ọ̀fọ̀ ni pé ah, ọlọ́run ló dáhùn èsì tábù jáde òwì ni pé ọlọ́run ni nínú àyà mi ọlọ́run ní kọ́dà bọ̀ ọba tó bi wọ́n pé gbogbo sẹ́mọ̀ yìí ń kọ́ yàtọ̀ fáwọn òpònú àbúlà àbí orí rẹ̀ pé débi pé ọmọ kọ́lọ́run ló dá sẹ́mọ̀ òun ló dálẹ̀ òun ló dóorùn ló dóṣùpá ẹ dákun kí lọ́wọ́ àṣà àbúlà àbí dọ́mọ náà bábúlà àbí bá gba gbogbo eléyìí gbọ́ kí lọ́sọ̀ àbújá lìdọ́mọ náà ibi tí mo fẹ́ ká ronú lọ nìyẹn ọlọ́run ló jẹ́rìí wọn yìí o pé tawhidu rububiya kámọ̀ kọ́lọ́run ló dágbá ló dáwo ọlọ́run ní í ṣe gbogbo ẹ̀ abúláàbí mọ̀ bẹ́ẹ̀ abúláàbí abújáhàlì àmọ́ kí ni wọn ò ní òun ni tawhidul uluhiyya wọn ò sin ọlọ́run ọba nìkan wọ́n ń sin nǹkan míì pẹ̀lú ọlọ́run nípa báyìí ẹ dákun ìran kejì nínú tawhidu yìí ó ṣe pàtàkì púpọ̀ kí mùsùlùmí ó di mẹ́rù ẹ̀ kọ́lọ́n kó ṣe rọrùn fún wa. ẹlẹ́ẹ̀kẹta òun ni tawhidul asma'i wasifat ọlọ́run lòun láwọn orúkọ kan àtàwọn ìròyìn kan òun lòun fẹ́ kẹ́ ẹ máa fi pè òun kẹ́ ẹ máa fi kì òun a ò gbọ́dọ̀ pé ọlọ́run ló kọ́ tí ì jẹ́ àmọ́ kọ́ mọ́ dàbí ìgbà tá a kan sọ̀rọ̀ theory lásán ká máa mú practical examples wá ọmọ mùsùlùmí ti ń bá wọn kọ ose ose o ose bàbá ọlọ́run sì ní lam yẹlid wàlám yúlad tọ̀rọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ là ń sọ lónìí tá a mọ̀ràn tá a ń dá ọlọ́run lóhùn ò bímọ ọmọ mùsùlùmí ní bàbá lọ́lọ́run ta ni ń sòdodo ọ̀rọ̀ ta ni ń parọ́ arọ na alasima wọsifaati nu ọlọ́run láwọn bóun ti pera àwọn ni kẹ́ ẹ pè ń ẹ gbọ́dọ̀ pè ń ló kọ tóun è jẹ́ nínú tí máa mú mọ́ ọlọ́run lọ́kàn èèyàn rin òun ni kó pe ọlọ́run ọba bí ọlọ́run ọba ti ń jẹ́. naam àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àtàwíìdù pín sí gẹ́gẹ́ bá a ti wí ká rara wa leti ni kíákíá tawhid rububiya ká gbà pọ́lọ́wọ́n ọba ní ń ṣe nǹkan gbogbo ńtọ́ bá ṣe ọlọ́run ló ṣe ẹ̀ẹ́kejì ní pé kíni tawhid uluhiya bẹ́ẹ̀ bá wá gbà bẹ́ẹ̀ wá pa gbogbo nǹkan méjì má jọ́sìn fún nǹkan kan mọ́ má ké pe míì mọ́ má sálọ ọ̀dọ̀ míì mọ́ àfọ̀dọ̀ ọba gan gidi yẹn kan ṣoṣo. -so ìran kẹta wa ni kíni tawhidul asma'i wasifat kéèyàn wá mọ̀ pé ọlọ́run ọba láwọn orúkọ àtàwọn òròyìn tó fi péré òun náà sì ní ká fi pè é nǹkan kan wá ń bẹ tí àwọn onímọ̀ máa ń pàkíyèsí wa sí ó sì dàbí pé lápá ọ̀dọ̀ wa ńlẹ̀ yorùbá ń bì a sì fì síbẹ̀ náà àwọn onímọ̀ ní la yatimul iman èèyàn ò lè jẹ́ múmi ní òdodo ó lè jẹ́ min ahli tawhid illa ba'dal kufri bit-taghut illa ba'dal kufri bit-taghut méjèèjì jọ ni yóò bọ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbọ́dọ̀ mọ̀ pé bọ́lọ́ntì fẹ́ ká gbà ń gbọ́ nìyí kéèyàn ó tún máa wá pé bọ́yá bíi táwọn kan ń lọ nínú ọlọ́lọ́mọ tá a ọlọ́run èèyàn gbọ́dọ̀ ní ìdánilójú bí ọba dọ lójú kò ń bẹ ntí ń jẹ tawhidu ntí ń jẹ sin Ọlọ́run nu bí ọba dọ lójú pé ojú ọ̀nà yìí ni ó mú ọ wà lìjánná ó kú pé ọ kó o ṣe kínní Ọlọ́run mẹ́jọ ara padà sí ibú o Ọlọ́run ò ní já rẹ ntí ó kó nu Islam nínú gbogbo wa àmọ́ òdodo ọ̀rọ̀ òun là ń bára wa sọ èèyàn ò lè jẹ́ mú mi ní òdodo. àfikọ́ ládìí ọkàn yẹn pé gbogbo ẹni tí ọba ti sí lórí ìlú lànà òdodo yìí kèfèrí ni àmọ́ ká máa wá pé ọlọ́run kan náà gbogbo wa ń sìn àrò yorùbá nù ọlọ́run kan náà gbogbo wa ń sìn ẹni ọdún bá balaye kọ́ máa jó kọ́ ni ẹ ẹ fi wọn lẹ ọlọ́run lọ́mọ ẹni tí ń sìn ń kọ́dà yorùbá tó wá ọ̀daràn mẹ́rin sẹmi alahu limani amidahu amẹni o tu fún wa bẹ <laughs> sẹmi alahu limani amidahu ẹfin wa lẹ Ọlọ́run mẹni tí ń sìn a níbo wàláyé òdodo ọ̀rọ̀ nìyẹn bẹ́ẹ̀ bá still wà in doubt wípé bóyá èyí tó ń rìn yìí lọ́nà kókó mẹ́kọ́ wá mi ṣe o èyàn ò lè jẹ́ mú mi ní òdodo until tọ́ba tó nígbàgbọ́ pé ọ̀nà kan náà tí ó mú yàn wà Aljanna òun lélẹ́yìí gbogbo ọ̀nà tọ́ba ti yàtọ̀ sí ọ̀nà náà ni kọ́dà bó pé gba eléyìí gẹ́gẹ́ bí mo ti wí nínú àwọn areas tí mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá bóyá látara apá àmọ́ wọnú ara wa kò ká máa realize yẹn anabuwa muhammad sallallahu alaihi wa sallam mo sì máa ń sọ pé eléyìí ò sínú jà kò sì sínú àwọn kan lálákatakí tí ọtún máa pé yàn máa ti ń ṣe ní láyé anabu muhammad sallallahu alayhi wa sallam kátó pàtàn kasi wọn wá bá anabi ngboro maka ipe iwọ muhammad sallallahu alayhi wa sallam èwo la máa jà sí kò nídìí a máa jà bọ́ba di ọjọ́ tí àwọn fẹ́ bọ̀ ọ́ sàbáyì bọ́yá ọ̀zà lọ́kàn ni bọ́yá mọ̀nàtù ni ìwọ náà wà. kọ́ra bí wọn náà bá ní dirun tá a máa wọ̀ bí bàǹtẹ́ ni bí rúkẹ̀ ni ó gbóru alẹ́ fún wọn náà ẹnu bọ́ bá dijọ́ tí wọn náà bá fẹ́ ṣe tiẹ̀ kísà wà náà kọ́ra bá wà náà wà láwà ní lápẹ̀júwe káwa náà tẹ̀lé ọ kájọ máa ṣe ìdí ẹ̀ ní kólíyà ayú alikàfẹ́rù náà tí gbogbo wa ń ké tá kírun ẹ̀ dákun ẹ̀ já lọ wò tún mẹ́ẹ̀ ńjọ́ òun ni kúlíyà ayyuhal kafirun lọ́sọ̀kalẹ̀ yà bọ́ba jẹ kpọ́rọ́ ẹ̀sìn o lakum dinukum waliyadin aa èyí tèmi gbàgbọ́ ni <laughs> pé yóò mú mi wà Janna èyí tí wọn náà gbàgbọ́ ni wọn náà wà ń bẹ àmọ́ kò sí yàtọ̀ ń bẹ kájọ máa ṣe pọ̀ Islam ta kó o èèyàn ò lè jẹ́ mú mi ní òdodo kó tún máa dáwùtú pé bọ́yá ibi ìmánì yìí lọ́nà wa àbọ̀nà ń bẹ ń bò mí bọ́bá kú ti mọ̀ pọ́nà ń bẹ ń bò mí kọ́ lọ bẹ̀ ntí sẹ̀ríà islam wí nìyẹn ọlọ́run ò ní jẹ́ ká máa padà sí aburú. bàbá wa sọ tawhid ìmọ̀lọ́nlọ́kan àwọn lárúbáwá wọn lòwe kan tí wọ́n máa ń pa wọ́n ní fàbẹ̀dẹ̀dẹ̀ ha tatamayazul ashiya wọ́n ní irú ọ̀nà tí máa mú yàn tètè gbàgbọ́ yé nǹkan òun ni kẹ́ ẹ sọ opposite ẹ̀ fún ẹni tí ẹ bá sọ fún nísìnyí pé iná àtomi iná ní ìdàkejì omi tí ò yé ẹ wà á dáná kalẹ̀ bẹ́ẹ̀ bá ti dáná kalẹ̀ ẹ wà ní ọlọ́ bomi wá ọ̀ya da omi sí orí kíní tí ń jòun bọ́bá wa da omi sí kọ̀mọ̀sí ń bẹ̀ mọ́ àwọn méjèèjì ò lè jọ gbé ìtumọ̀ word and opposite you know àwọn Lárúbáwá máa ń pòwe yẹn pé bẹ́ẹ̀ bá fẹ́ kọ́rọ̀ òye yẹn bẹ́ẹ̀ bá sọ fún tí èyí ẹ wá sọ ìdàkejì ẹ̀ ìdí nìyí tá a fi mẹ́nu bà bá a bá mọ ìmọ̀lọ́n lọ́kan kí ni ìdàkejì ìmọ̀lọ́n lọ́kan òun ni aṣirku billah kéèyàn ó sin nǹkan míì pẹ̀lú ọlọ́run láàrin yìí kọ́lọ́n kọ́ mọ́sá ká gbọ́ra wáyé ọlọ́run kó jẹ́ kí èmi tí mo fẹ́ wí orí wí kọ́ báyọ̀ náà ẹ̀yin tẹ́ gbọ́ náà ọlọ́njẹ́ gbọ́ sí bó ti fẹ́. àwọn kankan bẹ misconception kan bẹ ńlẹ̀ yorùbá kò sí èmi.